ṣọ́ọ̀gì gùn ṣọ́ọ̀gì gùn ìjímèrè ṣọ́ọ̀gì gùn kó o má gùn gi aládìí ṣọ́ọ̀gì gùn. ẹ káàbọ̀ sí abala yìí tí a ti mọ ìyànnàná àwọn òwe yorùbá tó ní í ṣe pẹ̀lú ẹran oko tí a sì máa ṣe àtúpalẹ̀ wọn. òwe yorùbá kan sọ pé ìjímèrè ṣọ́ọ̀gì gùn kó o má bàa gun gi aládìí. kí ló ń jẹ́ ìjímèrè irú igi wo ni igi aládìí? jímèrè jẹ́ oríṣi ọ̀bọ kan tí a ní nílẹ̀ wa Yorùbá àti láwọn orílẹ̀-èdè míì àwọ̀ pupa lẹ́súlẹ́sú báyìí ni ọmọ ní àwọn ni olóyìnbó ń pè ní patas monkey ìjímèrè jẹ́ ọ̀bọ tó yára púpọ̀ gan kódà àwọn ni ọ̀bọ tí ó yára jù lágbàáyé tí eléèbó ń pè ní fastest monkey on earth kí wá ni igi aládi aládi jẹ́ kòkòrò kan tí wọ́n máa ń kọ́lé wọn sórí igi wọ́n kéré púpọ̀ dúdú báyìí ni wọ́n níbi tí wọ́n bá ti wà ewé báyìí ni wọ́n rọra fi kọ́lé sí orí ẹ̀ka agi kan ibi tí wọ́n bá sì ti mú báyìí wọ́n rí bẹ̀ gẹ́gẹ́ bí ilé wọn tí wọ́n sì dáàbò bò tó jẹ́ pé ẹranko kẹ́ranko àbẹ́ èèyàn kéèyàn tó bá débẹ̀ àtasáré ni wọ́n tàn onítọ̀hún bẹ́ẹ̀ wá débẹ̀ nígbà òjò bẹ́ẹ̀ débẹ̀ nígbà ẹ̀rùn kò sígbà tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ̀ ní bá wọn nínú ilé wọn yìí tí wọ́n ó pọ̀ síbẹ̀ ìdí rèé tí Yorùbá tún fi ń sọ pé tòjò tẹ̀ẹ̀rùn ilé aládìí kò ní í ṣàìkún fọ́fọ́ tòjò tẹ̀rùn ilé aládé ò ní ṣàìkún fọ́fọ́ wọ́n máa ń lo eléyìí tí wọ́n bá fẹ́ ṣàdúrà fún ọkọ àtìyàwó tó bá ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni tí wọ́n bá fẹ́ fi ṣàdúrà fún wọn pé wọ́n bí sun wọ́n bí wàlẹ̀ àti nǹkan kan. bí ìjímèrè bá wá gun igi aládé yìí tí àwọn bí ẹsẹ̀ kẹsẹ̀ táwọn aládé tí wọ́n bá ṣùrùbó àtasáré ni wọ́n ta tí ó sì kábàámọ̀ pé òun gungi yìí ni Yorùbá fi ń sọ pé ìjímèrè ṣọ́gi gùn kó o má bàa gungi aládé kí ni wọ́n máa ń lo òwe yorùbá máa ń lo òwe yìí láti fi kìlọ̀ fún ẹni tó bá fẹ́ràn àti máa hu ìwà bóyá ìwà láabi àbí nǹkan tí ó lè ṣàkóbá fún un ṣe mọ̀ pé iṣẹ́ ìjímèrè ni kó gungi wọ́n máa ń sọ fún onídàn pé ah yín tó ń ṣe yìí ṣọ́ọ̀ṣe o torí ọjọ́ kan ọwọ́ pálábá rèé ó ṣègi o ìjímèrè ló gungi aládé o àníri jù bẹ́ẹ̀ lọ ẹ tún pàdé wa ní ìgbà míì tá a tún máa yànnà náà àwọn òwe yorùbá tó ní ṣe pẹ̀lú ẹranko ẹ